in mathematical I can tell you the African champion, the Billy Goose winner. You are going to see now the mathematical. My name is uh, Coach Victor Agbago, the director of WAS in the Summer Soccer Championship and the chairman, Unique Sports Management Nigeria Limited. WAS in the Summer Soccer Championship is a program put together by Unique Heights, which is a member of the Nigerian Football Coach Association. The vision started in 2016 when we felt that there is need for us to create a platform where play, players will be engaged during summer and secondly to also give them platform where we can be able to get excellent student athletes that will be able to combine it with sports and academics has been an event where everybody wants to be part annually. By God, we did the sixth edition. Um, at the last count, close to 70 academies and clubs from all over the country have attended. ṣe ètò bọ́ọ̀lù tó ń gbá ní ìlú àsìmí bí nǹkan òwúrí ló jẹ́ fún wa ní ìlú yìí. Let's see what you can do with it. Let's see what

that sports and culture can be used for rapid development. The YCM Summer Soccer has become a, a, a, brand on its own. From this tournament, we've seen uh, evidences of success through the uh, play study program that we are able to have with our partner, Shegun Degbami Academy, where players who are not, who are even, we call them street boys, who doesn't even have a home, like homeless, are given that opportunity. Uh, today, Adekunle Abi, who was picked up in 20, in 2019 in the opening ceremony, is a graduate of Segun Adegba International College of Sport Academy. By next year, by special grace of God, he's going to be, he will continue his studies uh, over there in America. So these are some of the success stories that we've been able to record. tí commission bá fẹ́ bẹ̀rẹ̀ inú gbogbo àwọn ọmọ ìlú àgbà ìlú obìnrin ìlú ni wọ́n máa ń dùn. So we are Lagos and Abia. Lagos State and Abia State in that final. For you to know our Sumisaka Championship, how far and how wide it has gone. It's all about the nation. Why as has become a sport on Google Map that cannot be raised again. This summer soccer championship has added to the aura around the name was World Ogo. What did you say? What you say there? And I can tell you this popular tá a bá ń sọ̀rọ̀ nípa ti ọrọ̀ ajé ọrọ̀ ajé wáàsí mi tún gbilẹ̀ sí ní àkókò ìgbà tí ètò ìbá ti ń wáyé. ń dùn gan dọ́dọ̀ a máa ń róríṣiríṣi àwọn èèyàn tó máa ń kọjá nǹkan tó tún start gan ó tún jẹ́ kí nǹkan ti máa develop àwọn tà kiri gan wọ́n máa ń wá so tó fi mọ́ àdẹ tó máa ń ta ìjà ọjà wa máa ń mú fún táìmì yẹn dáadáa. ó máa ń mú dàgbàsókè bá ìlú wa sinmi tí ìdíje yìí bá bẹ̀rẹ̀. people are coming to trade even not only people that are from Wasimi the neighbouring villages do to come Imo State. It is a fantastic competition that has totally transformed the lives of people in Wasi, transformed the community itself. It has added a lot of social and economic benefits to the environment. We have a lot of people who are uh, who owns restaurants now. They started when, through this program, through this tournament. At the end of this program, àwọn ọmọ kọ̀ọ̀kan wà tẹ́ pé wọ́n máa ń emerge tọ́dẹ̀ máa ní ọ̀fẹ́ láti gba scholarship. they are building kids grassroots football free age. thank God for the collaboration with Segun Odegbami which is giving at least three I can tell you three three player every year scholarship since six years now. One of those players uh, already got over forty thousand scholarships to study at United States of America. At the present national under seventeen, we have player that played at the last year edition. Yeah, our challenge is number one is, you know, finance. That is, we need sponsor. Accommodation gan is one of the major problems that we are having. Oh, media and wọ́n lágbègbè yìí. The competition has expanded to become a national one. Um, at the last count, close to 70 academies and clubs from all over the country have attended. Over 1,300 children and the role of uh, the academy in all of this is just to provide him with support a little logistical support and moral support otherwise It is a fantastic competition that has totally transformed the lives of people in Wasini, transformed the community itself. It has added a lot of social and economic benefits to the environment and helped all the young ones, both boys and girls, from schools in and around Wasimi and externally to Ogun State and even across to the world. orúkọ mi ni Ọ̀dọ́wálé Olúwàjùwọ̀n lọ tíìmù mi ni Allen Taylor Football Academy mo dẹ̀ really mo really appreciate pẹ̀lú scholarship tó fún mi ní wàsími ó ti pẹ́ ta ti máa wá náà bọ̀ ọdún yìí náà ni wọ́n fún mi ní scholarship mi inú mi dẹ̀ dùn pẹ̀lú àwọn kan tó ṣe fún mi. Ah, let me give appreciation to the unique heights that brought the idea like the visionary of this program. We thank Alhaji uncle Túndé Ìlànì to say Chief Ṣẹ́gun Ọdẹ́gbàmí torí gbogbo tá a ṣe yìí náà pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti àtìlẹyìn tiwọn náà ni. ẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn. for the job being well done. ètò yìí ò ní parun láéláé o. so kudos kudos to everybody all around. thank you and thank you everyone i'm happy to be part of this.